kíni kí jọ jọ jọ jọ ẹ̀yin ará lé mo kí yín o èmi náà ni o ọ̀gbẹ́ni adex labule àwọn kan máa ń pè mí ní adex earthquake àwọn kan tẹ́ máa ń pè mí ní alanta mo wá láti ìlú ilẹ̀ kwara state ní ìlú èdìdì ní kwara ẹ̀ dáṣe máa ń kira wá ń gbà yẹn àwa ni ọmọọba ìlú fẹ́mi lóye ọmọọba jíwáyé ọmọláàdé òjò ṣẹṣẹ kó ẹlẹ́wẹ́lẹ́ ọmọ ẹ̀kúdagbánu emèrè ọjà ọmọ ìgbẹ́tẹnumọ́gi ogun babalárínkẹ́ ọmọ òní lọ tí ọ̀la ní gánran ọ̀túnla lọ sí àkóyì mo ti try. yẹ́ẹ̀ nínú sinimá ilé ìtàn ṣe lọ́wọ́ yìí mo jẹ́ èèyàn kan tó wá láti ìlú òyìnbó tó wá rí ọmọbìnrin kan tí ó jáfáfá tí mo wá fẹ́ assist ẹ̀ pé òkè òun ti ó ti ń sin èèyàn for a very long time it's time for you now to be on your own kókó náà dá wà fún ara ẹ̀ so mo wá fẹ́ dá lóko òwò so at the end of the day ìgbà mo dá lóko òwò yẹn ó dà pé wọ́n dà mí so mi mọ whereabout wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá nawọ́ síwájú dẹsẹ̀ yẹn rú fún mi ní ṣakúṣakú ìjó ṣakúṣakú. ṣó ta bébù ó ta bébù ṣó dúrébù ó dúrébù ṣó yégébù ó yégébù. ẹ káàsán ìrànlẹ ẹkùdédé ẹkùjọ mẹ́ta orúkọ mi ni Kabiru Adéyínká Akínyẹmí ètò bàbá ọmọ jẹrẹ ni mí ọmọ àjà dẹ̀ tún ni mí dádì mi wá láti àjà mọ́mì mi ọmọ jẹrẹ èmi lọ́mọ jẹrẹ ló àṣà ọmọ ìgínyẹ̀kùn ọmọ mọ́lẹ̀ àfọlẹ́jà ọmọ ṣáwọn ní pòròpòrò kẹsẹ̀ ọmọ kòdìjà àná káwọn ọmọ ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́ tí bá ní kí n máa koríkì yẹn lọ ó máa lọ fàgàn orúkọ sinimá yìí ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lórúkọ táìtù sinimá yìí ipa tí nìfẹ́ kó ń bẹ̀ ró tí máa ń play jù bí kí n play kí n ṣeré olè àbẹ̀rẹ̀ ọlọ́pàá so ró tí mo máa ń ṣe náà lọ pè mí fún òun ni olè wọn ní kí n wá jalè kí n pààyàn òun láì kí n pààyàn ní ìbọn èyí kò ń ṣe nínú fíìmù ni o kò ń ṣe ní real life o. orúkọ mi ni adájà Olúwanífẹ̀mí ẹ̀jẹ̀ ìbí ó dá lé lórí pé. Pe Eh, ìyà ń kan so ẹ̀gbọ́n ẹ̀ àìní sùúrù ó ṣáà tan àbúrò ẹ̀ lọ síbi tán ti máa bá a sùn tán máa fi lówó gbogbo ẹ̀ so eh, ìyẹn wá lè tí nǹkan tábúrò ẹ̀ fi hate ẹ̀ tí àbúrò ẹ̀ wá ní ẹ̀mí ìdáríjì láti dáríjì ẹ̀gbọ́n ẹ̀ títí ẹ̀gbọ́n ẹ̀ fi jáde láyé so nǹkan tí mo dẹ̀ fẹ́ kó kọ́yàn ni pé ká máa ní ẹ̀mí ìdáríjì in as much bàbá ṣe ọlọ́run ó máa ń dáríjì wá. ẹ̀dẹ̀ kò tọ́jú náà mà ẹ pẹ̀lẹ́ wa dúpẹ́ kókò jù báyìí lọ lágbára um, ọlọ́run ànira burú mọ́. anyway nǹkan tó mọ̀ fẹ́ kí ẹ understand ọ̀tọ̀ náà ni pé my kind of person ojú ti rí gan-an ngo tí mo dálẹ̀ mo ní receipt mo fi dá ngo yẹn sílẹ̀ because um, when I was coming up àti lóríṣiríṣi nǹkan àti rí àwọn èèyàn tó yẹ kí wọ́n kàn níbi little assistant káwọn náà lè jẹ́ èèyàn ẹ̀wọ̀n kí ẹ tẹ̀. òun dẹ̀ ní batima ti máa ń lọ sí shop tó wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo rí bó ṣe jáfáfá ó wà very intelligent ó wà very hard working ọmọ ilé yìí tàbá lè try láti ẹ̀ ti ṣe little assistant fún at least òun náà máa lè jẹ́ èèyàn so ló jẹ́ kí n dá gbogbo ọgbọ́n tí mo dá yẹn fún. dẹ́ni ọ̀rọ̀ tí lọ́ọ̀yà kò ṣe lọ́ọ̀yà ṣẹ́ mọ̀ ọ́n àwọn ọmọ ọ̀sìn yìí eh, èèyàn láti fojú tó wọn tí wọn bá fẹ́ fún wọn ní nǹkan àbí tí wọn bá fẹ́ invest lé wọn lórí because most of them tó bá ti gba owó báyìí wọn kàn máa ṣe làwùlàwù ni wọn máa máa ṣe kọpíkọpí ni Dubai lè ní London lọ́la Amẹ́ríkà lọ́túnla ok jẹ́ kí n fi lọ́ọ̀yà dẹ́rù bà so at least olúwa lè serious gbogbo àwọn percentage percentage yẹn mo kàn fi láti mo kàn ṣe fún just for her to be serious. Um, so ẹ báwo everything is okay stop issue everything ẹ everything. all right it's okay it's okay. mi àmì àmì lọ síwájú dẹsẹ̀ yẹn rú fún mi ní ṣakúṣakú ijó ṣakúṣakú. ṣó ká pébù ó ká pébù ṣó dúrébù ó dúrébù ṣó yégébù ó yégébù ṣó ń jó ṣakúṣakú ṣó ká pébù ó ká pébù ṣó dúrébù ó dúrébù ṣó yégébù ó yégébù ẹwọ́n mọ ọ̀nà rébù. ó ṣá ó ṣá ó ṣá pra pra ṣá ṣá ó ṣá ó ṣá ó ṣá pra